òjò pa búrẹ́dì bàbá gàjì lọ́wọ́ ah, ó fi ara balẹ̀ ó tú gbogbo ilé ló mú wẹ́ àti bẹ́ẹ̀rù gbá títí ń gbọ́rọ̀ oògùn owó etí ẹ̀ náà ni wọ́n àfi bí etí àfọ̀gbó. sẹ́jọ́ rẹ wá ni èyí sẹ́jọ́ rẹ ah, ṣẹ́bẹ́jọ́ bàbá rẹ tó ní tá ń sọ pé oògùn owó kan ni tí mo wá sẹ́jọ́ wọn ìwọ wà mọ́ fi mẹ́rẹ́rin fún kémi mo ga jì. tó ń rẹ́rìn bíi bíi bíi bíi bíi gbàtẹ́yìn bá rí ẹ̀ṣà fọ́jẹ tó sáà ń da ẹ̀ṣẹ̀ tó ń da jẹ. ànímọ́gàjì gbúrò ogun owó bá gbé ráìsì tán gbé fún tọrọ kọ̀ọ̀kan ṣẹ́ ráìsì. <laughs> ẹ nà ráìsì tán gbé tọrọ ẹ rí jẹ ni. <laughs> Ah, bọ́mọ fẹ́ rí mi àwọn abidjan yẹ̀yìn náà sọ pé ogun owó ogun owó wà dà tẹ́tẹ́tẹ́ tẹ́wọ́n tẹ́wọ́n sọ pé ogun owó tí mo rò yá bóyá màá rí kurubé kan téèyàn fi wẹ̀ téèyàn fi ah. téèyàn fi wẹ̀ téèyàn tó wọ́n wà ẹ wá sọ pé kìnìún sógbó owó náà ni sógbó ah. owó náà ni. Ah. sẹ́wọ́n gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí ah. òun gan ni. ó ní. ejò lówó lọ́wọ́ lápò. sọ́sọ́sọ́sọ́ ah. gbowó nù. owó èké ó gángan lówó èké. yọ̀wọ̀ ẹ̀yẹ owó báyìí. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ dẹ́kàjẹ́ wá ní ẹ̀yẹ ló gbowó kan lọ́wọ́ ẹni kiri kan lọ́wọ́ tí mo ti ọ̀bẹ̀yẹ máa rọ. tí mo ọ̀bẹ̀yẹ máa rí ọṣẹ kan tí màá gbà tí màá fi wẹrí tí màá tí màá tí tó tó wà wà. ẹ jọ sá ṣé mo ti mú bẹ́rù mo ti wá gbogbo ẹ̀ lẹ̀ mo mo mo fẹ́ kọ́lẹ̀ ni. ṣé ọpẹ́ àti ahun tí mo sọ kì í ṣoògùn owó lọ́dọ̀. èmi ò mọ èmi ò mọ kóyákóyá lè mi wá mi ò mọ gbogbo tẹ̀ sọ o. kóyákóyá kóyákóyá lè mi pé èmi ò mọ pé ti ti onímọ̀ ní sùúrù ti yé. má bínú ẹ gbòòrò oyè nùsì rí. oyè nùsì wọ́n sọ pé adigunjalè ni. ẹ gbọ́ ti fọ́lọ́ sọ rí. wọ́n sọ bẹ́ẹ̀. àti nítorí fọ́lọ́ sọ. wọ́n sọ bẹ́ẹ̀. ẹ gbọ́ yẹn náà rí. Mm. mo ní àwàdí nsìn èmi ò mọ wọn ti lọ wọn ti lọ sáwọn wọn ti lọ. ọ̀nà wo ni àgbà lọ. Ah! fáyà àmú ni o. ìbọn pàpàpà pàràpàpà. mo ga jí. ọ̀fẹ́ kìí tẹnu orí bẹ́ẹ̀. ọlọ́run ò ní jẹ́. ọ̀fẹ́ forí yẹn gúnṣẹ́. ẹ ọ̀rọ̀ fíforí gúnṣẹ́ kọ́ sábà pé kurubé yẹn yóò ti wà lẹ́ẹ̀mí ò ní mọ̀ bóyá orí yẹn bóyá sẹ́yìn bóyá. kurubé wo. kurubé náà kurubé ni ṣé ńgbà tí wọ́n sọ fún ẹ pé wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ fún yàn lóògùn o ṣáà dákọ̀ kurubé fún ẹ. alẹ́ mi ò rò bóyá kurubé ni sẹ́ mo rò bóyá kurubé téèyàn fi wárí téèyàn tó wọ́wọ́ tó wá wà bísàbísà ni mo pé. Eh, olóògùn owó lọ fẹ́ sọ̀rọ̀ ẹ̀ ah. rísíkàtù ti láyọ̀ lórí ẹ̀rọ ó ní kó sọ ara rẹ kó o mójútó sẹ́ẹ̀ rẹ mm. ìwọ̀n bá tó o bá ń rí màá dúpẹ́ lórí ẹ̀ màá mm. dúpẹ́ ìwọ̀n tíra ẹ̀ lẹ́nìí ọ̀sẹ̀ fún lábọ̀ ǹjọ́ mẹ́jọ. kí lóòótọ́ ni. má sì láhùn. sóòmù gàárì la bá lọ sí ẹ̀pẹ́. <laughs> lélẹ̀ mo fi mi ṣe yẹ̀yẹ́ o ẹ mo lè kó gbà tí mo kó mo fi mi ṣe yẹ̀yẹ́ o. ọ̀rọ̀. ọmọbíọ́lá hmm? ọmọbíọ́lá. mo ń gbọ́ ẹ kí ló ṣẹlẹ̀. ọmọbíọ́lá ah, dúnà iye kan alábàáhùn kò ju hmm. mẹ́ta lọ hmm. mo sì ń wò pé àgbà ló ń dá yìí ah. gbogbo ẹ ti gbogbo ẹ ti rú gọ́gọ́ àbí kí tó wá ló tó wá kù ah, mo wọ iwájú ti dúró re bó wẹ̀yìn ẹ̀yìn ti dúró re àsìkò sì rèé kò dúró dẹnìkan níṣẹ́ hmm. ní ọ̀tá náà ló sọ pé ó ní eh, pọ́ ṣáájú mi dáyé o bọ̀ọ̀yún ọ̀kan tèmi tọ́rọ̀ bá dò tọ́rọ̀ èèyàn máa bá rè èèyàn sọ ni ṣebí ọmọ ọ̀rẹ́ mi kan ọlọ́kọ̀ gi hmm. tí ń gbé gẹdú hmm. tí máa wá mi tí gbégi lódò tí máa wá mi wá látijọ́ tó ti wá tó ti rí ọba yẹn ló ti lóun nífẹ̀ẹ́ rẹ̀ o mhm. ní ṣé mo lè bóun sọ̀rọ̀ mo ní kó sá ti fẹ́ mi lọ́wọ́ kẹ́mi eh. ti rówó tèmi ni kò sí wàhálà kankan bẹ́ẹ̀ mo wá bí ọ èmi ti gbowó tèmi o èlò ló fún ọ mo wá bí ọ ẹ <coughs> èlò ló fún ọ ṣebí ni mo kó lẹ̀ lálẹ́ ẹjọ́ tí mo já àjọ lọ shopping mhm. ní láfi jẹ tí mo ní ọ̀rọ̀ aṣọ tí wọn náà ṣe tí wọ́n ra bàtà mẹ́ta ẹ tí mo ní kí wọn náà ra ṣe mébi méjì ó bàtà mẹ́ta hmm. ó rẹ̀ wù méjì hmm. ó ra ṣòkòtò mẹ́rin o lè ra chocolate kan fẹ́mi. kí ló ṣe ọ̀rá kankan àti slippers kan. ọlọ́run ṣeun so mo ti wá ọsà ti sọ̀rọ̀ lọ́tún lọ́sì òun nífẹ̀ẹ́ rẹ̀ fẹ́ gbé ọtán ni mo ní bí ọlọ́ ìṣẹ́ tí ń bà sọ̀rọ̀ tí ó nà gbọ́ mm. gbà tí o tí ọ̀fẹ́ gẹ́ńtẹ́ẹ̀dì èmi mo èmi ni mo tẹ̀lé ọ lóòótọ́ ṣùgbọ́n àjọ wà lórí ọwọ́ báyìí ni mm. mo wá bí ọ yóò wà bí láìpẹ́ yìí ẹjọ́ sọ̀rọ̀ kò gún mọ́ ayé ó dáa. gbogbo tó wá kù nù léyìí tó kù nù ẹrù rẹ kọ páàkì ẹ lónìí náà ni o. kí n máa tẹ̀lé lọ. kọ́ wa máa lọ lága àlàáfíà ni fún ọ. ọlọ́run abẹ́rẹ́ ọlọ́run. so n tí mo ní fún ọ náà nù eh, kí ló rí sí. bẹ́ẹ̀rẹ̀ wa. òun tí ẹ kọ́kọ́ kí mi ní pé mo mo mo ṣe. nígbà tó o mú gbó màá kí ẹ kó o ṣe ah. màá da ara gbàjúbọ ẹ wọn a máa wẹ ẹ kiri lórí ìjókòó mo rò pé ò ah. wà òkè. kí o sọ tó bá ní. kò tó bẹ́ẹ̀ ah. o gba owó lọ́wọ́ èèyàn pé o fẹ́ fún lọ́mọ ṣé mi ló máa kówó fún ni àbí wọ́n ló máa náwó. iṣẹ́ kówó fún ọ àtọ́jú kí ni ṣé máa tẹ̀lé lọ. ṣé wọ́n ni mi máa ní ṣé lọ ìwọ lọ ìwọ lọ ìwọ lọ bá sọ̀rọ̀ mi. ìwọ ni mi máa ó ra ṣòkòtò mẹ́rin ó rẹ̀ wù mẹ́ta mm. ó ra bàtà mẹ́ta mm. ó ra kíní tó máa fi ṣerun ó ra gbogbo ó ra pẹ́ẹ̀fù ó ra cream ó ra ó wá ó ti rí òkè. nǹkan fún ọ sọ jẹ sàwámà. ẹ tó bá dé wàá mú lọ. ó ṣeré ni o ó ṣeré ni àjẹbẹ ń yàgbà kiri kan nu bébà lọ́wọ́ rẹ̀ tí ń bọ fínú oúnjẹ rẹ̀ tó kẹrù rẹ̀ lọ bá ní o. ẹgbẹ́ mọ̀ pé mi gbà nǹkan jẹ lọ́wọ́ rẹ̀. ah mo ti gbọ́ ó ṣeré ni ó ṣeré ni. ìrọ̀lù pẹ́pẹ́ tí ẹ bá fẹ́ lu ẹ pàtó bá mú gbégi lódò wá gbé ẹ ń bí. mo ti gbọ́ mo ti gbọ́. tó bá mú gbégi lódò wá tó wá gbé ẹ lọ. mo ti gbọ́. orí ẹ ó pè. ṣé ìsàlẹ̀ bọ̀ sọ̀rọ̀ báyìí kò lè ò lè bá mi eh, sọ kò lè wọ. jáfilẹ̀ lẹ́ńbẹ̀ jáfilẹ̀ hmm. lẹ́ńbẹ̀. sọ fẹ́ ta ẹ̀gbọ́n rẹ ni. èmi ò ìwé sẹ́yìn wà ní tàdé ẹ̀sà ọjọ́ tí ń lọ lórí rẹ̀ náà. Eh! Eh! sọ fẹ́ pẹ́ mi ìlẹ́ni tí mò ń fẹ́ ni. ẹni owó ló fẹ́. ṣé wọn bà bẹ́ẹ̀ ni. èmi ọmọ èmi ọ̀rẹ́ tó fẹ́ tó lóun fẹ́ láti yẹjọ́ yìí kò yọjú wà áàrí. baranda ìyẹn ló fẹ́ máa ṣe ni. èmi ò mọ èmi ò kò yàrá ìwòye mi ò. ó fẹ́ mọ ṣé orí tó máa sọ pé bó ṣe dáyé náà ṣe ń bímọ ni ó yẹ kí n ti bí ẹ mm, ó yẹ kí n ti bí ẹ mm. ṣé o mọ iye ọdún tí mo fi jù ẹ lọ. ọtọ wọn náà kí ló wò tó ọgá gana kú yẹn. mo lẹni tí mo fẹ ọgá bí eré ọkọ mi travel ni kò tí ì dé. àárí ẹni ẹsà àárí ẹni dìísìn àárí bókun ni báyìí ni àmọ. àṣẹ wo tó fẹ́ máa ṣe kí ojú.